gbogbo tí ẹ bá wà ní òní ìdánilẹ́kọ̀ọ́ wa tòní yóò dá lórí àmì ohùn kí ni mo ti pè é àmì ohùn nínú ọ̀rọ̀ èdè Yorùbá àmì ohùn jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ torí tí ò bá sí àmì ohùn a ò ní mọ bí a ti ṣe lè máa pe àwọn ọ̀rọ̀ míì síta ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà tó jẹ́ wípé wọ́n jọra wọn ṣùgbọ́n ní ìpè wọn síta wọ́n yàtọ̀ síra wọn láìsí àmì ohùn a ò ní mọ ìyàtọ̀ ọ̀rọ̀ sí ara wọn a ní mọ ìró tí a fi máa gbé ọ̀rọ̀ jáde síta ní òní a ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí àmì ohùn fún wa ẹ máa bá wa ká lọ kí tilẹ̀ ni à ń pè ní àmì ohùn gan àmì ohùn ní àmì tí a fi máa ń ṣe ìyàtọ̀ ìró ohùn nínú ọ̀rọ̀ èdè Yorùbá ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ. àwọn ọ̀rọ̀ méjì wọ̀nyí ìkọsílẹ̀ wọn àkọsílẹ̀ wọn bákan náà ni ṣùgbọ́n ìtumọ̀ wọn lè yàtọ̀ síra àti bí a ti ṣe máa pè wọ́n. èyí tó ṣèkejì ni re re bẹ́ẹ̀ bá ṣe pé ẹ rí wípé ohùn yín àárín méjì ló wà àwọn yín gan re sí àárín méjì re re ẹ̀kẹta ni à ń pè ní àmì ohùn òkè mi mi ó yẹ pé o mi ẹrù pé bí ẹ bá ti ṣe ń pè é ohun yóò lọ sókè ọkàn yín gan àti èémí yín tí ẹ fi ń pè é yóò lọ sí òkè pẹ̀lú nítorí ìdí èyí àwọn àmì ohun mẹ́ta gbòógì tí a máa ń lò nínú ọ̀rọ̀ èdè Yorùbá nìwọ̀nyẹn dò re ń pè ní àmì ohùn àárín Tô orí fáwẹ́lì èdè yorùbá ni ó máa ń dúró lé lórí a sì wá ní kọ́nsọ́náǹtì méjì tí a máa ń pè ní kọ́nsọ́náǹtì àṣesílẹ́wù kọ́nsọ́náǹtì méjì yìí nìkan nínú gbogbo kọ́nsọ́náǹtì èdè yorùbá ni ó máa ń gbé àmì ohùn sí orí àwọn kọ́nsọ́náǹtì méjì wọ̀nyí ni mi àti ni. qual wọ́n máa ń jẹyọ gẹ́gẹ́ bí kọ́nsọ́náǹtì àṣesílẹ̀mù èmi máa ń sọ fún àwọn akẹ́kọ̀ọ́ mi tí o bá fẹ́ mọ bí o ṣe máa fi àmì sí orí ọ̀rọ̀ ní àkọ́kọ́ a máa ń pe nǹkan kan ní sílẹ̀mù a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ láìpẹ́ wàá kọ́ sí sílébù iye sílébù tí o bá pín ọ̀rọ̀ yìí sí òun ni iye àmì ohùn tí ó máa wà lórí ọ̀rọ̀ tí o bá ti kọ síta fún ẹ ẹ jẹ́ ká wá wo ká padà sí àwọn ọ̀rọ̀ méjì tí wọ́n jọra tí mo kọ sókè a jí a tá a bá máa kọ́kọ́ ṣe ẹ jẹ́ ká pín sí sílébù sílébù a máa sọ̀rọ̀ lórí ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tó ń bọ̀ ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ fún yín ní ohun tí sílébù túmọ̀ sí sílébù ni èdè ọ̀rọ̀ tí èémí lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo kí ni mo ti pè é sílébù ni èdè ọ̀rọ̀ tí èémí lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo ẹ jẹ́ ká wá wo ádí àyè tí a pè síta kọ síta yìí tá a bá máa wá pín àá ṣe ṣùgbọ́n báwo la ṣe máa fẹ́ mọ ìtọ́ jẹ́ nínú ẹ̀ tó bá jẹ́ ajá la fẹ́ kọ síta ají á àti pin àti mẹ̀ pé àmì ohun méjì tó máa wà ń bẹ̀ ajá a sì ti mọ̀ pé orí fáwẹ́lì ni àmì ohun máa dúró lé lórí kọ̀ọ̀kan sínú wọ́n máa gbé àwọn ọ̀rọ̀ yìí sílẹ̀ kọ̀ọ̀kan àwọn àmì yìí tó bá lọ fi dò mí á fún ẹ ní àjá rárá níta àwọn akọ́nìyàn tó bá lọ jẹ́ re mí á ní jẹyọ a ò ní fi àmì sí orí ẹ̀ nísìnyí re ní mí yìí ni a máa. tí ò bá yé wa ẹ tún padà láti tún yẹ̀wò ní fínífíní láti bẹ̀rẹ̀ tẹ́ bá fi máa tún dé ibi á túbọ̀ wá yé yín sí dáradára. ẹ jẹ́ ká tún wo ọ̀rọ̀ míì. Bọ́lá Bọ́lá. Love tàbí méjì kó tó di pé mo kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ yìí nílẹ̀ ẹ jẹ́ kí n fi àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tí kọ́nsọ́tántì méjì yìí ti máa ń jẹyọ tí wọ́n ti máa ń gbé àmì ohùn rù àpẹẹrẹ bíi aláǹgbá aláǹgbá àkọ́kọ́ pín sí ọ̀nà méjì. agbakwa isi silebu a la m hmm, gbà chetiri nsìn òun la ní kọ́nsọ́tántì àṣẹ sílébù ó dá gẹ́gẹ́ bí sílébù ìdí nìyẹn tí ó ṣe máa gbé àmì ìwù torí pé ó dá gẹ́gẹ́ bí sílébù ni ń ta jẹ́ pé ní àti mí ní kọ́nsọ́láǹtì àṣesílébù nìyẹn aláǹgbá rèmí dòmí ré àwọn onífàmì sórí ẹ̀ mí dòmí. ẹ jẹ́ ká wá wo ibi tí mí tí ó ti jẹyọ gẹ́gẹ́ bí kọ́nsọ́láǹtì àṣesílébù o ro. òòró ǹbó yóò fún wa ní òòró ǹbó ẹ rí pé òun náà dá dúró gẹ́gẹ́ bí kọ́ńsítáǹtì àṣẹ sílébù ni ó dá dúró gẹ́gẹ́ bí sílébù kan ó dá dúró bí kí ni ègé ọ̀rọ̀ kan sílébù kan nítorí ìdí èyí àmì máa dúró de lórí òòró ǹbó do re do mi do re ohun kékeré kan tí mo fẹ́ ṣe fún wa kí n tó tẹ̀síwájú lọ wá ìgò mínírààsì mẹ́ta hmm? ìgò ọtí ẹlẹ́rìndòdò mẹ́ta kí o bu ohun ikún sí inú ẹyọ kan nínú èkejì kí o sì fi ìkẹta sílẹ̀ láì sí omi nínú rẹ̀ rárá màá fi títọ̀dọ̀ mi wọ̀n nísìnyí ìkẹta kí o má sí omi rárá nínú rẹ ó yẹ ẹjẹ́ ká bẹ̀rẹ̀ báyìí ẹ máa fi etí sílẹ̀ o màá wá wá wá kan tí o lè fi máa lu ìgò ohun tí o bá wá fọ̀ jáde jẹ kí mọ̀ eléyìí ni èyí tó kún eléyìí ni èyí tó wà eléyìí ni nínú rárá èyí tó kún nìyí èyí tí ó wà nídàájú rèé èyí tí ò sí omi nínú rẹ̀ rárá. orí wà nínú ẹ̀gbẹ́ àárín ó fún wa ní àmì ohùn àárín tí a pè ní re èyí tí ò sí omi nínú rẹ̀ fún wa ní àmì ohùn òkè tí a pè ní mí ẹ wá kù wọ́n papọ̀ kí ẹ máa gbọ́ o. ṣe é gbọ́ bẹ́ẹ̀ yẹn. mi ò gbọ́ o. do re mi. ìjẹ́ báyìí ni a ó fi àjàgbá ti ìdánilẹ́kọ̀ọ́ wa ti òní rọ̀ sí títí di ọjọ́ mi ọjọ́ rẹ tí a tún máa mú ìdánilẹ́kọ̀ọ́ mi wá fún yín èmi ni olùkọ́ yín nítòótọ́ olùkọ́ èdè Yorùbá yín ọ̀gbẹ́ni Adéníyì Òdúfuyè tó láyọ̀ ire ó dàbọ̀. thank you